kọ́gbọ́n ìròyìn kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan bàbá rere káwí parí BGI we are the pace setter bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ọmọ ní gbogbo ìjẹba tí ń láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn ọdẹ odò bí àjèrèbí àtòjúpọ̀ lọ́wọ́ ọlọ́run ọba tó tún mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà èyí ló ṣe bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ yìí tó tẹnubọ epo àdúpẹ́lọ́wọ́ ọlọ́run alhamdulilayi rabbil alamin ògo ni fọlọ́run lókè ọ̀run pípé àtúndì ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà àsìkò gbogbo ṣìṣe ọdún ìléyá ẹ̀mí wá ṣe púpọ̀ rẹ̀ lókè rúpẹ́ láì dé ìnà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ̀ tí mo bí a ti máa ṣe lórí ètò ojúmọ́ aláyọ̀ níbí láti máa fún yín ní ìròyìn eré ìdárayá ìròyìn tí wọ́n ti inú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa jáde gbogbo ẹ̀ pátápátá láti kó sínú ètò tòní tá a sì ti ṣetán láti máa mọ wá sí àti ètò ìgbẹ̀yìn lọ́lọ́kọ̀ òjò kan ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ lójókòó ìkànnì abánidọ́rẹ̀ wa facebook gbàgede ìmọ̀ òtàláwí adébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube àgbà gbàgede ìmọ̀ tv lájẹ́ lórí youtube àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yín òun ní kẹ́yìn láǹfààní láti ṣe àkọsílẹ̀ rẹ̀ kẹsì gbà kan tí wà nípa ti ìpolówó ọjà ó ìdá kan lásán ni ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí olórúkọ ti àfi tèmi nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Ògùnyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́rọ̀bọ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà èmi náà ni mo sì máa jẹ́ atọ́kùn ètò Ojúmọ́ Aláyọ̀ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ó yá ètí mo bá ti máa kọ́kọ́ ṣe àkọ́kọ́ máa fún yín ní kókó orí ìròyìn yẹn ká tó wá lọ sínú ìròyìn yẹn lọ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ jẹ́ kí n máa sọ dìímọ̀ fún yín pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu Tinubu ó mà ti pè fún ìbáṣepọ̀ tó lọ́rìn láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ ẹ̀ṣọ́ ààbò kan tí a mọ̀ sí FBI láti gbógun ti àwọn ìwà kan tó ní ṣe pẹ̀lú agbésùmọ̀mí àti àwọn nǹkan kan lórílẹ̀‐èdè nàìjíríà nígbà wo ló sọ ilé yìí àti wípé ta ló ṣàbẹ̀wò sí tọ́rọ̀ náà fi jáde ẹ̀ láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí bákan náà ni wọ́n ti sọ ọ́ di mímọ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ ọ́ di mímọ̀ wípé ààrẹ bọ́lá ahmed tinubu ó mà ti bu ọwọ́ lu àwọn àtúnṣe kan tí wọ́n ti ń jẹ lẹ́nu láti ọjọ́ pípẹ́ pé kó wáyé ní àwọn ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ti bu ọwọ́ lu bẹ́ẹ̀ bá rí àwọn àtúnṣe yìí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan ibo ni wọ́n ti ń fà á bọ̀ ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí nípa ti pọ̀pọ̀ ṣìṣìn ọdún iléyà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n mà ti kéde ọjọ́ ajé ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó ń bọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ kí ni ọ̀rọ̀ tí wọ́n fi gbáǹdì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn tọ́rọ̀ kàn ẹ láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ owó òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀-èdè nàìjíríà ìjẹ́jẹ́ mọ̀ pé gómìnà kan ní ìpínlẹ̀ gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà ó mà ti dá sí ọ̀rọ̀ náà ó ní ẹ wò ó ẹ fún àwọn gómìnà ìpínlẹ̀ láàyè láti san owó tí ó bá ń wọ̀n fún àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jù báwo lọ̀rọ̀ ṣe jẹ́ ẹ̀ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kashim shettima òun náà máa ti sọ̀rọ̀ kan nípa ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà kí ló sọ wípé ètò orílẹ̀-èdè nàìjíríà kí ló sọ nípa ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ lórí ẹnu wípé àfẹnujá gangan wọ́n ní ìjọba àpapọ̀ mm, àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n máa ti fẹnu kò sórí kíni sórí ìgbésẹ̀ tó kàn lórí pé àwọn ọtí àfẹnujà eh, tí wọ́n wà ní sáṣẹ́tì ni wọ́n ti fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbẹ́sẹ̀ kúrò lé lórí pé wọ́n fòfin dè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbáṣepọ̀ tó dánwọ́rán tó wáyé láàrin àwọn àti àjọ nafdac ló jẹ́ kí wọ́n gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí bá ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe rí gangan gbogbo ẹ̀lẹ́mọ̀ aláǹfààní láti gbọ́ láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ Kano Emir Kano kò ṣe Emir Kano ọ̀rọ̀ mà ti bẹ́yìn yọ wọ́n ti ní kí wọ́n lọ san fifteen million naira fún báyẹ̀rọ ẹni tí wọ́n rọ̀ lóyè gẹ́gẹ́ bí Emir ìpínlẹ̀ Kano báwo lọ̀rọ̀ ṣe jẹ́ kí ló dé tó ṣe ní kí wọ́n lọ sanwó fún gbogbo ẹ̀ ni màá gbìyànjú láti yọ̀nàná fún yín láàárọ̀ yìí oúnjẹ dé o ṣìkìṣìkì máa mì owó kọ́ ló dé oúnjẹ ló dé fún gbogbo àwọn àwọn ènìyàn ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti ń pe oúnjẹ lásìkò yìí ìpè owó tí wọ́n tà hmm, ìyẹn lápá kan bó ṣe ń tà lásìkò yẹn ṣùgbọ́n ètò tí wàá ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ẹ má gbàgbé ni pé ìpalẹ̀mọ́ ń lọ lọ́tún ìpalẹ̀mọ́ ń lọ lọ́sì nípínlẹ̀ Ògùn nípa ti eré ìdárayá tàbádé àpò eré ìdárayá màá yọ̀nà náà fún yín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí bákan náà ǹjẹ́ jẹ́ túmọ̀ wípé wọ́n ti sọ di mímọ̀ wípé hmm,

àwọn ìjọba ìpínlẹ̀ ìpínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n máa ti pagi ìkìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà lórí ọ̀rọ̀ ìkọlù àrùn kọ́lẹ́rà èyí tó ṣe bẹ́ẹ̀ tó tún wá gbayé kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí ni ọ̀rọ̀ kọ́lẹ́rà tó ní ṣe sí orílẹ̀‐èdè nàìjíríà lásìkò yìí ẹ wo gbogbo ẹ̀ gbogbo ẹ̀ la máa gbìyànjú láti yànnàná fún yín láàárọ̀ yìí ìjàmbá ọkọ̀ kan máa wáyé lánàá ní ìpínlẹ̀ èkó ọkọ̀ BRT ìyà àti ọkọ̀ dánfó kan máa kọlura wọn èèyàn mélòó ló farapa èèyàn mélòó ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ gbogbo ẹ̀ ni màá yànnàná fún yín ní àárọ̀ yìí gbogbo àwọn ènìyàn tí wọ́n ń domi àlàáfíà ìlú rú ní orílẹ̀-èdè nàìjíríà á gbogbo wọn la máa finá mọ́ kódà kò ní ṣẹ́kù ẹyọ kan bẹ́ẹ̀ gómìnà kan gbòógì ní ìpínlẹ̀ nípínlẹ̀ kan lórílẹ̀-èdè nàìjíríà ló sọ eléyìí di mímọ̀ wípé òun ti ṣetán àwọn ti jọ wọ ṣòkòtì kan náà pẹ̀lú <clears throat> pẹ̀lú àwọn tó ní ṣe pẹ̀lú ọlọ́run agbésùnmọ̀mí ní orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ afẹ́nifẹ́re ọmọ àti sọ̀rọ̀ láti ẹnu ẹni tí ń ṣe ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ náà ìyẹn pa Fáṣọ̀rántì òun ló ti gbóṣùbà káre fún àwọn gómìnà gómìnà wípé orin orílẹ̀-èdè yorùbá tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kan tí wọ́n mú lọ́kùnkúndùn hmm, ó ti ṣe àpẹẹrẹ pé orílẹ̀-èdè yorùbá ó ṣe bẹ́ẹ̀ ìṣọ̀kan dé bá ìtẹ̀síwájú dé bá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà báwo lọ̀rọ̀ ṣe jẹ́ kí lóore tí àwọn gómìnà yìí ṣe ń kọrin ilẹ̀ yorùbá tí wọ́n fi torílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ ẹ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ láàárọ̀ yìí ẹ jẹ́ kí n tún sọ di mímọ̀ fún yín pé ẹ wo ọmọ ọlọ́pàá kan ló mà ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ṣàwárí òkú rẹ̀ níbo lélẹ́ ìtùtù ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lẹ́ láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà wọ́n pẹ̀tù sí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọ̀ ní orílẹ̀-èdè náà hmm, gbogbo ẹ̀lẹ́ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ẹ jẹ́ ká lọ sí abala eré ìdárayá bá bá lọ bá bá dé màá wá túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn fún yín láàárọ̀ yìí ẹ kú ìkàlẹ̀. TV níbi la ó ti máa fún yín ní ìròyìn eré ìdárayá kéètì yín má bàa dé sí àwọn ìròyìn eré ìdárayá tí wọ́n ti bá wa wá sóde láàárọ̀ yìí gẹ́gẹ́ bí àtìkò rẹ̀ sẹ́yìn ti ṣeré ìdárayá òpin ọ̀sẹ̀ láwà yìí gbìyànjú kẹ́ ṣeré ìdárayá kára yín lè máa jí pépé lóòrèkóòrè òdùn ní mímì kì í ṣe àìmọ̀ fólókó àpín tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ sí èmi náà kọ́ ọlọ́run òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà èmi náà ni màá máa jẹ́ atọ́kùn ètò tí a pè abala rẹ̀ ní láti orí pápá BGI TV fún yín láàárọ̀ yìí ẹ ti bá ti máa ṣe é pé ilé láti máa ń ròde ẹ wo ìròyìn ayọ̀ ló dé bá wa lánàá o lórílẹ̀‐èdè nàìjíríà látàrí bí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè nàìjíríà àwọn agbábọ́ọ̀lù obìnrin ni o tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún under seventeen tí a mọ̀ sí flamingos wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti jẹ́wọ́ wípé àwọn gangan níṣẹ́ yé nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ wọ́n wọ́n ti gbàyè sílẹ̀ níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2024 ìyẹn 2024 fifa under seventeen women's world cup nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n kojú lánàá ìyẹn ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè liberia pẹ̀lú àmì ayò méjì sí òdo ní báyìí lápapọ̀ má gbàgbé wọ́n ti kọ́kọ́ náà wọ́n nígbà tí wọ́n lọ kí wọ́n lé lápapọ̀ báyìí gbogbo góòlù náà wá jẹ́ àmì ayò mẹ́fà sí ẹyọ kan amóni chidi òun ló gbá góòlù méjì wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ èyí tí wọ́n kọ́ gbá ó tún wá ṣe bẹ́ẹ̀ ó tún gbá méjì mìíràn wọlé lánàá nígbà tí orílẹ̀-èdè nàìjíríà kojú orílẹ̀-èdè liberia ní ìpele under seventeen ẹ wo gbogbo eléyìí ni wọ́n fi sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù flamingos àti akọ́nimọ̀ọ́gbá wọn Bankole olówó kéré ni gbogbo wọn ti ń yọ̀ wípé lásìkò yìí àdúpẹ́ pa fẹ́ lọ ṣojú ilẹ̀ adúláwọ̀ níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ẹlẹ́ẹ̀keje irú rẹ̀ tí yóò máa wáyé lórílẹ̀‐èdè Dominican Republic gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ẹ má gbàgbé ìpè ní ọjọ́ ta kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn gbẹ̀yìn ipò kẹta la mú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápapọ̀ yẹn ẹ jẹ́ kí n tún máa sọ di mímọ̀ fún yín pé Haruna hmm, hmm, Quadri Haruna òun náà wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ o ìpè yóò máa kópa níbi ìdíje Olympic Games èyí tí yóò máa wáyé ní ìlú Paris orílẹ̀-èdè France gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí àwọn tó ń gbá bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ lánàá wípé Quadri Aruna òun náà ti wà lára àwọn ènìyàn tí wọ́n máa lọ kópa níbi ìdíje Olympic Games o òun nìkan kọ́ òun àti Lindia Lindia Ondorabi láti orílẹ̀-èdè Algeria àwọn méjèèjì yìí ni wọ́n wá láti ilẹ̀ adúláwọ̀ wọ́n sì ti sọ di mímọ̀ pé wọn yóò máa kópa níbi ìdíje Olympic Games ti ọdún 2024 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa wáyé ní orílẹ̀-èdè France wọ́n fi eléyìí lélẹ̀ nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde lọ́jọ́ ẹtì Friday àná ní pé àwa àjọ ITTF àti sọ di mímọ̀ pé ní ilẹ̀ adúláwọ̀ ní ilẹ̀ Amẹ́ríkà Asia àti Europe àti mọ àwọn tí wọn yóò máa figagbága níbi ìdíje Olympic Games èyí tí ó máa wáyé lọ́dún yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ eléyìí ni wọ́n fi mẹ́nu bà ẹni tí ń ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Haruna Quadri gẹ́gẹ́ bí òun náà yóò ṣe máa kópa níbi èdè ìfigagbága náà ó yá ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká tún lọ síbi tí ọ̀rọ̀ kàn ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè nàìjíríà super falcons wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n tuntun gbé wọn ga sókè àwọn ni wọ́n sì wà lọ́wọ́ ẹ̀ báyìí wọ́n sì wà lójú ẹ̀ gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin tí ó ṣe bẹ́ẹ̀ tó ń já lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń da tiwọn lọ́wọ́ ní ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wọ́n gbé ìgbéléwọ̀n kan jáde lánàá fún àwọn agbábọ́ọ̀lù obìnrin lórílẹ̀‐èdè àgbáyé èyí tó fi kan ilẹ̀ adúláwọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n gbé jáde lánàá ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons àwọn ni wọ́n sì wà ní òkè téńté ní ilẹ̀ adúláwọ̀ nígbà tí wọ́n wà ní ipò kẹrìndínlógójì thirty six position káàkiri orílẹ̀-èdè àgbáyé gẹ́gẹ́ bí àjọ FIFA ti ṣe gbé jáde lánàá nípa àwọn agbábọ́ọ̀lù yìí bí wọ́n ṣe ń ṣe dáadáa sí lórílẹ̀-èdè àgbáyé òun ni a fi rí pé wọ́n yẹ lẹ́ni tí ń wà ní irúfẹ́ ipò yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mọ́ pé orílẹ̀-èdè South Africa àwọn ló wà ní ipò kejì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wà ní ipò kọkànlé láàádọ́ta ní orílẹ̀-èdè àgbáyé bákan náà la rí orílẹ̀-èdè Morocco àwọn náà ló wà ní ipò kẹta nílẹ̀ adúláwọ̀ nígbà tí wọ́n wà ní ipò kẹrìndínlọ́gọ́ta lórílẹ̀-èdè àgbáyé ẹ wò ó kò sẹ́ni tó bá wọn dúró ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain àwọn ló sì wà ní nọmba one nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè France wà ní nọmba two Germany ló tẹ̀lé wọn eh, ní ipò kẹta wọn ní báyìí ni wọ́n ṣe gbé jáde fún ti oṣù ìmíì tí wọ́n máa gbé jáde jà jàre òní yóò máa wáyé nínú oṣù kẹjọ ọdún tí a oríire o fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons ti orílẹ̀-èdè Nàìjíríà látàrí pé àwọn ní nọ́mbà wán ní ilẹ̀ adúláwọ̀ kódà wọ́n tún mú ipò tó ṣe tó nítumọ̀ dání lórílẹ̀-èdè àgbáyé ẹ jẹ́ ká kúrò ń bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ síbi tí ọ̀rọ̀ náà kàn ǹjẹ́ ẹjẹ́ wò ó ẹjẹ́ mọ̀ wípé ó ti ṣẹlẹ̀ báyìí agbábọ́ọ̀lù yìí tó ti lò bí ọdún mẹ́tàlá nínú ikọ̀ agbábọ́ọ̀lù kan agbábọ́ọ̀lù wọn ni mò nítorí ẹ̀ Matthew Wumi òun ni wọ́n ti sọ di mímọ̀ wípé ní báyìí yóò máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Borussia Dortmund sílẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe fi ìdí rẹ̀ lélẹ̀ lánàá wípé agbábọ́ọ̀lù yìí ó ti pẹ́ gan láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Borussia Dortmund má gbàgbé ó ṣe ìrànlọ́wọ́ fún wọn dé ìpele àṣekágbá níbi tí wọ́n ti jẹ gbà ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid Wumi yìí ó ti wá Borussia Dortmund torí ìdí èyí ni mo ṣe máa fi àdẹ̀gbá ètò rọ̀ ní àsìkò tí a wà yìí wọ́n ní ìgbésẹ̀ náà ló wáyé lẹ́yìn tí akọ́nìmọ̀gbá wọn tó mú wọn dé ìpele àṣekágbá sọ ọ́ di mímọ̀ fún ikọ̀ agbáwo Borussia Dortmund wípé òun kò ní ṣe bẹ́ẹ̀ òun kò ní tẹ̀síwájú pẹ̀lú wọn mọ́ gẹ́gẹ́ bí ìròyìn yẹn ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní àná òde yìí òní yìí ni wọ́n ti wá sọ di mímọ̀ pé àti mọ̀ ibi tó ń lọ ṣùgbọ́n ó ti dájú wípé yóò máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Borussia Dortmund sílẹ̀ ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ tiẹ̀ ẹ kí n lọ sínú ìdíje Spanish La Liga kí ló ń ṣẹlẹ̀ nínú ìdíje Spanish La Liga ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọmọ agbábọ́ọ̀lù ikọ̀ Barcelona ó mà ti sọ di mímọ̀ wípé ẹ wò agbábọ́ọ̀lù ọwọ́ àárín kọ́ńgbà tí mo jẹ dòdò rẹ̀ tí mo gbé kún tán pátápátá tàbá sọ̀rọ̀ nípa irúfẹ́ agbábọ́ọ̀lù yìí Luka Modric òun gangan ni ẹ wò ó ṣe é ṣe kẹ́ ẹ má lè lè bá o torí àwọn nǹkan tí ó ń ṣe nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ó jẹ́ ohun kan tí àwọn èèyàn kò lè gbàgbé lásìkò tí ó wà níbẹ̀ Pedri òun ló sọ gbogbo eléyìí ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí yóò máa wáyé lónìí nígbà tó orílẹ̀-èdè rẹ̀ Spain yóò máa kojú dojú ikọ̀ agbábọ́ọ̀lù kan níbi ìdíje euro twenty twenty four tó ti gbìnàjà lánàá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ìfẹ́dùlẹ̀ wá sọ di mímọ̀ pé ẹ wò ó mi ò sí lórí abala kan náà pẹ̀lú Luka Modric o torí agbábọ́ọ̀lù yìí ó jẹ́ àgbà ọ̀jẹ̀ tí mò ń fi ojú sọ́nà fún gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ àgbà fún mi lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá mo jẹ mo gba tiẹ̀ gan mo dẹ̀ jẹ́ dodo rẹ̀ torí náà ni mo ṣe ń sọ di mímọ̀ pé ó ṣeé ṣe kí n má lè kùnkùn dé abala tó dé o torí nítorí pé ó ti ṣe àwọn kan sẹ́yìn lágbo bọ́ọ̀lù alákòsígbá Pedri òun ló sọ eléyìí láti gbóríyìn fún Luka Modric agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ẹ jẹ́ kí n máa sọ eléyìí di mímọ̀ fún yín agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ẹni tí ó gbá bọ́ọ̀lù lọ́wọ́ iwájú ló mà ti ké tantan ní àmúsìn lórúkọ rẹ̀ ó ti sọ fún Mikel Arteta wípé ẹ wò ó èmi ò lè tẹ̀síwájú mọ́ o nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal gẹ́gẹ́ bí wípé ẹlòmí dáadáa Nelson yìí òun ló ti fi tó ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal létí wípé màá kúrò fún yín ní ìrìn sáà tí a wà yìí gẹ́lẹ́ tí ọjà káràkátà àwọn agbábọ́ọ̀lù lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì bá ti ṣí agbábọ́ọ̀lù ẹni ọdún mẹ́rìnlélógún òun ni ó ti ń sọ ọ́ di mímọ̀ pé bóun bá rí àwọn àǹfààní lọ́tún lọ́sì òun yóò gbà mú ni o láti rí pé òun kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Nelson yìí ni kẹ̀bá gbàgbé ó tọwọ́ bọ àdéhùn tuntun nípa agbábọ́ọ̀lù Arsenal ní gan bí oṣù mélòó kan sẹ́yìn láti mú wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal di ọdún 2027 ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ wá dédò yìí wọ́n ti sọ di mímọ̀ pé agbábọ́ọ̀lù náà ni ó ti sọ̀rọ̀ sókè ní pé òun yóò máa kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní ìparí sáà tí a wà yìí tí ọjà káràkátà àwọn agbábọ́ọ̀lù bá ti ṣe ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó èdè mú wá sí etí ìgbọ̀nyín láàárọ̀ yìí ẹ má gbàgbé pé ìdíje euro 2024 twenty four ó ti ṣe bẹ́ẹ̀ ó ti gbìnàyà lánàá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ a sì ti rí bí ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ àti rí bí ó ṣe lọ látàrí bí orílẹ̀-èdè Germany bí wọ́n ṣe kóyà fún ikọ̀ agbábọ́ọ̀lù Scotland lánàá pẹ̀lú àmì ayò mélòó pẹ̀lú àmì ayò márùn-ún sí ẹyọ kan lẹ́nìí wọn yóò máa tẹ̀síwájú níbi àwọn ìfẹsẹ̀wọn wọ́n ṣe lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe là á kalẹ̀ pé wọ́n yóò máa wáyé lónìí ibẹ̀ láti máa rí orílẹ̀ Hungary àti Switzerland wọ́n máa gbéná wojú ara wọn bákan náà a máa rí orílẹ̀ Spain àti Croatia wọ́n máa gbéná wojú ara wọn Italy àti Albania àwọn náà á ṣe bẹ́ẹ̀ wọ́n máa jọ mú nǹkan lẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ wo ní ọṣẹ ọlọ́kà ṣe gbogbo yín tẹ̀fẹ́ bá ajẹ́ láàárọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ yín o àjọṣe wọ̀ ní bàjẹ́ òdùnní mímì kì í ṣe nílò ìdánimọ̀ ọjà tó bá dọjà bá ìmáàmù Ọ̀dọ́jà ni Samuel Owóyẹmí Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí ẹ̀ máa ṣe eré ìdárayá lóòrèkóòrè kára yín lè máa jí pépé lóòrèkóòrè ẹ wò ó oníyan ṣeun ọlọ́pàá ṣeun ẹ ká tẹ̀síwájú nípa ti àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan tá a ti ṣetán láti máa túṣu désàlẹ̀ kòkò wọn fún yín lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ẹ wò ó ààrẹ Bọ́lá Ahmed Tinubu àrà mi ìrírí rèé o wọ́n lórílẹ̀‐èdè nàìjíríà báwo lẹ ṣe fẹ́ rí sí màá túṣu désàlẹ̀ kòkò fún yín láàárọ̀ yìí ẹ wò ó ní ẹni tí ń ṣe ààrẹ àná olúṣẹ́gun ọbásanjọ́ kí ni fìlà eh, tinubu ń ṣe lórí bàbá o àmọ́bi tí bàbá ti rí ẹ láǹfààní láti ṣe kéde láti gbọ́ ìdí tí fìlà tinubu ṣe bọ́ sí orí bàbá ọbásanjọ́ bákan náà àwọn ẹgbẹ́ afẹ́nifẹ́re ní ilẹ̀ yorùbá kí ló dé gangan tí wọ́n ṣe ń gbóríyìn fún àwọn gómìnà gómìnà wípé wọ́n kọ orin ilẹ̀ yorùbá tí wọ́n á sọ wípé àwọn náà ti ń fi ọwọ́ sí yorùbá nation lẹ́kùn díẹ̀díẹ̀ nìyẹn ẹ jẹ́ ká wo oníròyìn yẹn gẹ́gẹ́ bí màá ṣe ròyìn yẹn fún yín láàárọ̀ yìí ẹ̀yin ni kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tó jọjọ ètò ojúmọ́ aláyọ̀ láàárọ̀ yìí ẹ kú ìkàlẹ̀ ẹ máa yí kúrò. ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyà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 ẹ káàbọ̀ padà sí orí ètò ojúmọ́ aláyọ̀ nìkànnì amóhùnmáwòrán BGI TV níbi tá a dídùn yìí àní ṣe bẹ́ẹ̀ àní dáyín lágbára ọ̀rọ̀ bó bá ṣe rí gan-an láàmú àwọn afúnyẹ́ lọ́kọ̀ òjọ̀kan sàn láàrin àti lómúni pẹ̀kọ̀rọ̀ láfi ọ̀rọ̀ náà ṣe bẹ́ẹ̀ ni a máa fún yín láwọn ènìyàn láàárọ̀ yìí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ó mà ti ṣe bẹ́ẹ̀ ó ti pè fún ìbáṣepọ̀ tó lọ́rìn nípa ti ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà láàrin eh, àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà àti ikọ̀ tí ń ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ ìwádìí ìyẹn federal bureau of investigation FBI láti gbógun ti ìwà eh, ìlú jìbìtì lórí ẹ̀rọ ayélujára agbésùmọ̀mí àti àwọn ìwà ọ̀daràn mìíràn tó ní ṣe pẹ̀lú irúfẹ́ àwọn ìwà yìí ààrẹ bọ́lá ahmed tinubu ló pè fún ìgbésẹ̀ yìí níbi ìpàdé rẹ̀ pẹ̀lú adarí àjọ FBI ìyẹn christopher oshia ware ẹni tó ṣ ṣe àbẹ̀wò sí ààrẹ bọ́lá ahmed tinubu lánàá ní ìlú àbújá gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ níbẹ̀ ni ààrẹ bọ́lá ahmed tinubu ti ṣe àpèjúwe wíwá arákùnrin yìí sí orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí èyí tí yóò ṣe pàtàkì fún ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ̀wọ̀ mo kí dáadáa bí wọ́n ṣe wá sí orílẹ̀-èdè nàìjíríà eléyìí ni wọ́n fẹ́ fi sọ di mímọ̀ pé àwọn fẹ́ jẹ́ kí ìbáṣepọ̀ tó nọ̀rìn tó nítumọ̀ kó máa wáyé láàrin láàrin orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè US láti gbógun ti àwọn ìwà ọ̀daràn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó àti agbésùnmọ̀mí lórílẹ̀-èdè nàìjíríà kódà àwọn ènìyàn tó yí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lẹ́nu lọ́rọ̀ ni wọ́n péjúpésẹ̀ síbi ìpàdé náà lánàá lára wọn láti rí adarí fún àjọ NDLA adarí fún ọ̀gá àwọn adarí fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà kódà olùkáyọ̀dé olùkóyèdè àárí òun náà ẹni tí ń ṣe ààrẹ alága fún àjọ EFCC gbogbo pátápátá ni wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé náà lánàá lákòótọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ di mímọ̀ pé iyì mi ni pé mo láǹfààní láti gba àlejò irú adarí FBI yìí tó wá sí orílẹ̀-èdè Nàìjíríà ìwà rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó ṣe pàtàkì sí orílẹ̀-èdè Nàìjíríà àwa náà àá sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú yín láti ṣiṣẹ́ pọ̀ láti rí pé òye ohun tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn ó ṣ ṣe bẹ́ẹ̀ ó di ohun gbàgbé lórílẹ̀‐èdè nàìjíríà yìí ó wá ní àṣeyọrí òní lè dé bá ìbáṣepọ̀ yìí bí àbá gbógun ti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwà ọ̀daràn àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìlú jìbìtì lórí ẹ̀rọ ayélujára ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ lápàmì yẹn èyí tí ọ̀rọ̀ tí ààrẹ bọ́lá ahmed tinubu sọ lánàá o ààrẹ bọ́lá ahmed tinubu ó tún bu ọwọ́ lu àwọn ìgbìmọ̀ àti àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Federal University Polytechnic àti College of Education wọn ní eléyìí ló jẹyọ nínú àtijáde tí ó wáyé láti ọwọ́ akọ̀wé àgbà eh, sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Nnamdi Mbẹ́rì òun ló fi eléyìí léde ní pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ti bu ọwọ́ lu àwọn àtúnṣe tí a ti ń jẹ lẹ́nu tipẹ́tipẹ́ tí ó yẹ kó wáyé ní àwọn ilé ẹ̀kọ́ gíga káàkiri orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wọ́n ní ní báyìí àtúnṣe yóò máa wáyé nípa ti àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣe ìṣàkóso fún àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àwọn èèyàn bíi five hundred and sixty ni ààrẹ bọ́lá ahmed tinubu ti gbọ́wọ́ lò pé wọ́n gbọ́dọ̀ wà nínú ìgbìmọ̀ àtúnṣe náà láti rí pé gbogbo nǹkan nípa ti ètò ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ń lọ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó lọ inú ìwé ìròyìn punch òun ni mo ti rí ìròyìn yẹn láàárọ̀ yìí ó yá ẹ jẹ́ ká lọ síbi pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá ọdún dé o nípa ti orílẹ̀‐èdè nàìjíríà àti káàkiri orílẹ̀‐èdè àgbáyé ìjọba àpapọ̀ orílẹ̀ yìí ni wọ́n ti kéde ọjọ́ ajé ọjọ́ kẹtàdínlógún àti ọjọ́ kejìdínlógún ọjọ́ tuesday ọjọ́ ìṣẹ́gun oṣù tí a wà yìí gẹ́gẹ́ bíi fi ọjọ́ ìsinmi láti sàmì sí pọ̀pọ̀ ṣìnṣìn àjọyọ̀ ọdún iléyá káàkiri orílẹ̀-èdè nàìjíríà ẹni tí ń ṣe akọ̀wé títí sí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ètò abẹ́lé lórílẹ̀-èdè nàìjíríà nìyẹn minister for interior ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ olúbùnmi túnjí òjò òun ló kéde ìgbésẹ̀ yìí lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó wá ní òun fẹ́ fi àkókò yìí kí gbogbo àwọn mùsùlùmí àwọn mùsùlùmí òdo òdodo lórílẹ̀‐èdè nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun pé wọ́n kú ọdún ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé ó tún wá sọ mímọ̀ pé lásìkò ọdún kọkàn ṣìṣìn yìí ẹ gbìyànjú ẹ jẹ́ kí ìwà àlàáfíà ìkáàánú àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìfarajìn ẹ jẹ́ kí ó gbilẹ̀ nínú ọkàn yín gẹ́gẹ́ bí ó ti ṣe sọ wípé prophet ibrahim òun náà sọ ó ṣe nígbà ayé rẹ̀ lásìkò tí ó gbàdúrà fún ìṣọ̀kan Eh, ohun tó dára àti ìdúróṣinṣin nípa tàwọn kan tó ń ṣe ségesège lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà ni alákòóso yìí fi wá dá gbogbo àwọn èèyàn lójú wípé lásìkò ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu yìí àwọn yóò ṣe ìdáàbòbò fún ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ó kí wọn ó gbà wọ́n ní ìmọ̀ràn ní pé kí wọ́n ṣojúṣe wọn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀‐èdè nàìjíríà lásìkò òṣìṣẹ́ ọdún yìí ó kéde rẹ̀ ọjọ́ monday àti ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má lọ síbi kíbi ẹ fi máa ṣọdún ní ilé yín o ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ ó yá ẹ jẹ́ ká lọ sọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn owó òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀‐èdè nàìjíríà báwo ló ṣe ń lọ lápá yẹn ibo lọ̀rọ̀ dé dúró gangan ǹjẹ́ jẹ́mọ̀ wé gómìnà tẹ́lẹ̀ rèé ní ìpínlẹ̀ èkìtì káyọ̀dé fáyẹmí òun ló ti gbàgbọ́ wípé ó yẹ kó jẹ́ àwọn ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ ó yẹ kó jẹ́ àwọn gangan fúnra lára ló yẹ kí wọ́n sọ iye pàtó tí wọ́n lè sọ fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe mẹ́nuba ọ̀rọ̀ náà ní àná níbi tó ti ń dá sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ẹ wò ó níbi tí ọ̀rọ̀ dédò yìí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà àti àgbáríjọ àwọn òṣìṣẹ́ ni wọ́n ti ń wọ̀yáàjà lórí owó tí wọ́n fẹ́ máa san fún ìra wọn fáyemí wá sọ sọ di mímọ̀ wípé ẹ wò ó lórí ọ̀rọ̀ owó òṣìṣẹ́ tó kéré jù yìí kò yẹ ká pa ọ̀rọ̀ gùn rárá àwọn ìjọba ìpínlẹ̀ ló yẹ kí wọ́n sọ iye pàtó tí wọ́n lè san fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀ nàìjíríà ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn gẹ́gẹ́ bó ti ṣe fi ọ̀rọ̀ náà léde ní àná òde yìí ó ní kò yẹ kí ọ̀rọ̀ yìí kó ṣe bí ẹni gbàgbọ́ tí ó yẹ kí àwọn gómìnà ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ kí wọ́n sọ iye tí wọ́n lè san fún àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jù ẹ jẹ́ ká ká kúrò níbẹ̀ ẹni tí ń ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó mà ti sọ̀rọ̀ kan tí ìwé ìròyìn Vanguard tí wọ́n gbé jáde láàárọ̀ yìí igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà Kashim Shettima ló ti pè fún àwọn ìbáṣepọ̀ láàrin ìjọba ìpínlẹ̀ àti àwọn olókòwò àwọn adarí olókòwò káàkiri orílẹ̀-èdè nàìjíríà ó ní òun pè fún irúfẹ́ ìgbésẹ̀ yìí láti ṣe kíni láti rí pé ètò ọrọ̀ ajé jẹ́ orílẹ̀-èdè nàìjíríà ó bọ́ sí ojú ọpọ́n ó padà bọ̀ sí ipò látàrí àwọn kan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ìgbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà òun ló sọ léèdè mímọ̀ níbi ìpàdé kan èyí tí ó wáyé láàrin àwọn olókòwò aládàáni àti ti ìjọba láti wá ojútùú sí gbogbo àwọn kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ó ní ẹ̀wò ọ̀rọ̀ òṣèlú ó ṣe pàtàkì ní tòótọ́ ṣùgbọ́n má jẹ́ kí ọ̀rọ̀ òṣèlú kó dàárín wa rú nípa ti ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè nàìjíríà ẹ wò ó gẹ́gẹ́ bó ṣe sọ ó ní gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ yìí pẹ̀lú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ló ń lọ pẹ̀lú àlàkalẹ̀ àkọmọ̀nà ààrẹ bọ́lá ahmed tinubu ó ṣàrọ̀ gbogbo àwọn tó péjú pésẹ̀ síbi ìpàdé náà nípa dápọn dábọ̀ ẹ ká mú ọ̀rọ̀ ètò ajé orílẹ̀-èdè nàìjíríà ẹ ká mú lókùnkúndùn nínú ìwé ìròyìn Vanguard ni mo ti rí láàárọ̀ yìí igbákejì ààrẹ orílẹ̀-èdè ló sọ bẹ́ẹ̀ lórí àwọn ọtí tí wọ́n rọ sínú ọ̀rá tí wọ́n fẹnu já wọ́n mà ti ṣe ìpinnu ńlá lórí rẹ̀ àwọn ọmọ ilégbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè nàìjíríà àti àjọ tí wọ́n rí sí ọ̀rọ̀ oúnjẹ àti oògùn lílò lórílẹ̀-èdè nàìjíríà nafda ni wọ́n ti yanjú ọ̀rọ̀ kan láàrin ara wọn èyí tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe gbé igi dínà títa àwọn nǹkan bíi ọtí inú ọ̀rá ìyẹn tí gbogbo èèyàn ń fi ẹnu já tá a mọ̀ sí fẹnujá gbogbo èèyàn kan ló fẹnujá o àwọn tó bá yàn láàyò ni wọ́n ń fẹnujá wọ́n ti wá sọ ọ́ di mímọ̀ pé lásìkò yìí àwọn ti gbé ẹsẹ̀ kúrò lórí òfin náà títí gbà tí àwọn nǹkan yóò fi dúró dédé nípa ti ọ̀rọ̀ ètò orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà eléyìí ló wáyé láti ẹnu tí ń ṣe agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìyẹn philip àgbàṣe òun ló sọ eléyìí fún àwọn oníròyìn ní ìlú àbújá bí ẹ kò bá gbàgbé àjọ nafdac ni wọ́n ti gbé igi dínà àwọn ọtí irúfẹ́ ọtí tí wọ́n rọ sínú ọ̀rá táwọn èèyàn ń fi ẹnu já wípé wọn kò ní láǹfààní láti máa di títà mọ́ lórí orílẹ̀-èdè nàìjíríà látàrí bí àwọn èèyàn kan ṣe ń ṣe é lò ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́bìnrin ọ̀dọ́kùnrin ní báyìí wọ́n ti wá sọ di mímọ̀ ní àárín àjọ nafdac àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè nàìjíríà nígbà ọtí fẹnujá gbogbo wọn pátápátá yìí bá ṣe gbé igi jìnnà rẹ̀ àti gbégi kúrò láti rí pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ó dúró dé dáadáa tó bá ti dúró déédéé dáadáa àtúntẹ̀sọ hmm, síwájú níbi tí arógo sì sí inú ìwé ìròyìn eh, Vanguard ni mo ti rí láàárọ̀ yìí ó yẹ jẹ́ kí n tara ṣàṣà inú ìwé ìròyìn The Nation ni ìròyìn yìí ti ń jẹyọ láàárọ̀ yìí ó kódà ìwé ìròyìn Punch wọ́n pọ́ǹchì ẹ̀ síta o gẹ́gẹ́ bí mo ti ṣe rí láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ àjẹòye emir ìlú Kánò àjẹòye emir ìlú Kánò ìjọba ilé ẹjọ́ gíga jàre tó fi ìdí kalẹ̀ sí ìlú Kánò ni wọ́n ti pa á láṣẹ fún ìjọba ìjọba ìpínlẹ̀ Kánò láti san iye owó tí iye rẹ̀ tó mílíọ̀nù mẹ́wàá gẹ́gẹ́ bí owó gbà má bínú látàrí bí wọ́n ti tàpá sí ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọ ènìyàn ti Emir Kánò àná ìyẹn Aminu Bayero gẹ́gẹ́ bí arákùnrin yìí ti ṣe mú ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ ẹni tí ó jẹ́ adájọ́ tó jókòó ti ẹjọ́ náà adájọ́ Simeon Amobeba òun ló pa á láṣẹ nígbà tí ó ń gbé ẹjọ́ náà kalẹ̀ ní àná wípé ẹ̀kọ́ Aminu Bayero òun ló ti tọ àwọn wá ní ilé ẹjọ́ wípé wọ́n bojú òun jẹ́ nípa ti ẹ̀tọ́ tí ó tọ́ sí òun òrìlẹ̀ yìí ló jẹ́ kí adájọ́ náà wá ṣe àpèjúwe ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Kánò gbé láti rí i pé wọ́n lè kúrò lórí àlééfà láti yan ẹni tí ń ṣe tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn Sànúsí padà sí ipò náà ọba ṣe náà ṣe ìdájọ́ yẹn lánàá nígbà tí ilé ẹjọ́ gíga ti ìlú Kánò bá pa á láṣẹ fún gómìnà ìpínlẹ̀ Kánò Abba Yusuf wípé lójú ẹsẹ̀ bó ṣe fọwọ́ òfin gbé ẹni tí ń ṣe emir Kánò àná kò bójú tó kò bójú yẹ kò tó bó ṣe yẹ kí o ṣe kọ́ nìyẹn ó yẹ kó gbégbá ọ̀nà bòmíì tó máa mú àpọ́nlé bá ẹni yìí ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n ti ní kí ìjọba ìpínlẹ̀ Kánò kí wọ́n lọ ṣe kí ni kí wọ́n lọ sanwó ìtanràn fún emir Bayero owó èlò ni ten million naira ni ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe máa jẹ́ inú ìwé ìròyìn Vanguard eléyìí inú ìwé ìròyìn Daily Post òun ni mo ti rí láàárọ̀ yìí o wọ́n ní àwọn ológun ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pọ̀ níye dáadáa tí wọ́n ń lọ bíi mẹ́tàdínní igba one hundred and ninety seven ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti rán lọ sí orílẹ̀-èdè Gambia o láti lọ́ọ́ dá àlàáfíà padà sí ìlú náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde lánàá láti ọwọ́ ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọmọ ológun ẹ̀ka kan ní ìpínlẹ̀ Kaduna ìyẹn Boniface Sijin òun ló fi eléyìí di mímọ̀ pé gbogbo àwọn ọmọ ológun wa lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n pọ̀ níye dáadáa àfẹ́kùn wọn lọ sórílẹ̀‐èdè Gambia láti lọ ṣe àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlàáfíà níbẹ̀ ó sọ ilé ìdí mímọ̀ wípé àwọn tún máa ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún wọn èyí tí ó lọ pẹ̀lú èròǹgbà ọ̀gágun ti àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà Taoreed Lagbaja láti rí pé wọ́n ní ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlàáfíà láti ṣe ìrànlọ́wọ́ fún àlàáfíà àti ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó wá rọ gbogbo àwọn ọmọ ológun tí wọ́n ń lọ yìí pé bẹ́ẹ̀ ṣe ń lọ yìí ẹ má bà ọmọlúwàbí yín jẹ́ o ẹ ṣojúṣe yín gẹ́gẹ́ bí o ṣe ṣe nígbà tẹ́ bá dé orílẹ̀-èdè Gambia ẹ wò ó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ ológun wọ́n ti rán wọn lọ sí Gambia o ọ̀hún rán wọn lọ sí Gambia ẹ wò ó àmọ́ ohun tó máa bá bọ̀ lẹ́yìn tí wọ́n bá dé láti orílẹ̀-èdè Gambia eléyìí ó yẹ kí n ti mú ìròyìn yẹn wá fún yín nínú ìròyìn eré ìdárayá ṣùgbọ́n aláfibò ni ẹ jẹ́ kí sáré mu wá fún yín ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ṣe àgbékalẹ̀ balẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kàndínlọ́gbọ̀n tí wọ́n máa jẹ́ ìgbìmọ̀ tí wọ́n máa jẹ́ adarí fún eré ìdárayá tí yóò máa wáyé ní orílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí national sports festival ẹlẹ́ẹ̀kejìlélógún irú rẹ̀ tí wọ́n pè ní gateway games twenty twenty four ọ̀nì ìdíje yìí ni yóò máa gbìnàyà nínú oṣù kínní ọdún twenty twenty five sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ọdún tí ó jẹ́ twenty twenty five oṣù kìíní náà ni o ẹni tí ń ṣe alábòójú fún ọ̀rọ̀ eré ìdárayá ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Wàsíù Ìsákà òun ló fi ọ̀rọ̀ yìí léde ní àná gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ fún àwọn oníròyìn pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a fẹ́ jẹ́ kí ó jẹ́ kí ìdíje náà kó jẹ́ èyí tí yóò jọjú tó sì mú tó sì máa mú oríyìn wá fún ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ lánàá ẹ wò ẹ jẹ́ ká kúrò lápá ibẹ̀ yẹn àti sọ fún yín pé aláfibọ̀ ni ó jẹ́ nípa ti ìròyìn eré ìdárayá eléyìí ah, fìlà rèé o fìlà Tinubu rèé lórí ah, ààrẹ àná ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ kí ni fìlà Tinubu wá dórí bàbá Ọbásanjọ́ o ẹ jẹ́ kí n yànnàná ẹ̀ fún yín lójú ẹsẹ̀ báyìí fọ́nrán kan làwọn èèyàn kan ti ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára látàrí bí wọ́n ṣe rí fìlà tí Tinubu máa ń dé pẹ̀lú àmì tó dàbí mẹ́jọ yẹn yẹn tí wọ́n fẹ̀ dáadáa ẹ̀rí ẹ̀kẹ́ ti rántí ẹ̀kẹ́kẹ́ bí wọ́n ṣe bá mi fi hàn yìí lójú amóhùnmáwòrán yìí yìí bẹ́ẹ̀ náà ni ẹ̀rí wọ́n ní fìlà yìí òun ni wọ́n rí lórí ẹni tí ń ṣe ààrẹ àná ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ èyí tí ó wọ̀ níbi ìpàdé kan níbi ayẹyẹ kan tí ó ní ṣe pẹ̀lú àwọn ènìyàn aṣojú ní ilẹ̀ adúláwọ̀ bí ẹ kò bá gbàgbé ń pé Ọbásanjọ́ àti Tinubu ni wọn kò sí nínú ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú kan náà eléyìí ni wọ́n jẹ́ kó fi gba ti ìra wọn gẹ́gẹ́ bó ti ṣe wá sọ di mímọ̀ wípé ẹ bá bẹ́ẹ̀ bá gbàgbé ẹ nàntí nígbà tí ààrẹ Tinubu tó ń ṣe ìrìnàjò ètò ìpolongo rẹ̀ ó wá sí ìlú Abẹ́òkúta níbẹ̀ ni òun àti ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ̀rọ̀ ṣùgbọ́n nígbẹ̀gbẹ̀yìn ààrẹ wípé Olúṣẹ́gun Ọbásanjọ́ Òbí Peter Òbí ló ṣe àtìlẹ́yìn fún ibi wá dédò yìí fìlà Tinubu tí wọ́n wá rí lórí Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni tí ń ṣe ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti dá ariwo sílẹ̀ báyìí o ló ti ń fa wuyewuye pé kí lè léyìí kí ni fìlà Tinubu kí ló ń ṣe lórí Ọbásanjọ́ o ṣé nǹkan ò tuntun rúgbó bàbá yìí ìwọ tó ṣe àtìlẹ́yìn fún Peter Obi ò tún dé fìlà ààrẹ lásìkò yìí ìyẹn fìlà Tinubu kí ni ó túmọ̀ sí ẹ wo gbogbo ẹ gbogbo ẹ ni rí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bá mi fi hàn yìnyín mo ní kí n túṣu désàlẹ̀ kòkò bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ bí ó sì ti ṣe ń fa ariwo láti ìgbà tí wọ́n ti rí fìlà yìí lórí ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ó yá ẹ ká kúrò níbẹ̀ ẹ kí n lọ sí ibo ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Ẹdó níbi tí wọ́n ti ń sọ di mímọ̀ wípé àwọn oníwà ẹgbẹ́ òkùnkùn àti àwọn ọ̀daràn pátápátá gbogbo wọn la máa lé dànù kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tí ò ní kù ẹyọ kan torí àlàáfíà ìpínlẹ̀ yìí ó jọ wá ó jẹ wá lógún púpọ̀ ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ẹdó Godwin Obaseki ló ti ṣe ìlérí pé àwọn yóò sọwọ́pọ̀ pẹ̀lú àwọn elétò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi mọ́ àwọn ológun orílẹ̀-èdè yìí láti rí pé wọ́n finá mọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn ènìyàn tí wọ́n lọ́wọ́ sí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ náà àti àwọn agbòmíràn lórílẹ̀-èdè nàìjíríà ó sọ eléyìí lásìkò tó gba àlejò àwọn alẹ́nulọ́rọ̀ ẹlẹ́ka ètò ọmọ ológun lórílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ̀wò ìfọwọ́sowọ́pọ̀ wa pẹ̀lú yín ó níṣe pẹ̀lú bí a ṣe fẹ́ jẹ́ kí ètò ààbò kó lọ́rìn dáadáa lórí lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí ló jẹ́ kí a fi ọwọ́ gba ìbáṣepọ̀ yín ní ọ̀dọ̀ wa ní ìpínlẹ̀ Ẹdó Obaseki ìyẹn gómìnà ìpínlẹ̀ Ẹdó òun ló ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ó ti ṣe ṣàlàyé rẹ̀ dáadáa ní àná wípé a rí iṣẹ́ ribiribi tí ẹ̀yin ọmọ ológun ṣe lórílẹ̀‐èdè nàìjíríà káwa náà má gbẹ̀yìn láti tètè ránṣẹ́ pè yín wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ máa bọ̀ ní ọ̀dọ̀ wa náà ẹ jẹ́ kí àwa náà ẹ jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́pọ̀ ká lè mú àwọn nǹkan kan bọ́ sí ojú rẹ̀ ní ìpínlẹ̀ ti Ẹdó lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wò ó àrùn oníṣẹ́wá tọmọtọmọ tayátayá láṣọba mi aláwùrábí àwọn ìjọba ìpínlẹ̀ ni wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ta àwọn ènìyàn lólobó nípa ti àrùn kan tó ṣe bẹ́ẹ̀ tó tún fẹ́ gbòde báyìí o kọ́lẹ́rà ló ń pe orúkọ rẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí ó ti ṣe gbé ẹnu lé ènìyàn ọgbọ̀n tó ti ṣekú pa káàkiri orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ kí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera ṣe bẹ́ẹ̀ sí àwọn ènìyàn nígbẹ́rẹ́ ìpàgọ́ lórí ìkọlù àrùn kọ́lẹ́rà èyí tó ṣe ẹ̀bẹ́yọ ní àwọn ìpínlẹ̀ kankan lórílẹ̀-èdè nàìjíríà ẹni tí ń ṣe adarí àjọ náà ìyẹn arábìnrin Glory Ọ̀gbàgì òun ló fi léde nínú àtẹ̀jáde tí wọ́n fi léde láti ìlú àbújá gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ pé ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè orílẹ̀-èdè nàìjíríà ẹ gbọ́dọ̀ gbé ìwà ojúlalákọ̀ fi ń ṣọ́rí ẹ gbọ́dọ̀ fi gbé wọ̀ lásìkò yìí o torí pé àwọn àkọsílẹ̀ tá a rí nípa ti àwọn èèyàn tí kọ́lẹ́rà yìí ti ṣekú pa kò dùn mọ́ wa nínú torí náà la ṣe ń sin yín ní gbẹ́rẹ́ ìpàkọ́ lásìkò tẹ́fẹ́ máa ṣe púpọ̀ ṣìnṣìn ọdún yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ má mú nǹkan bọ̀ o nínú ọdún iléyá ohun tẹ́ bá máa mú bọ̀ ohun gidi ni kẹ́ mú bọ̀ o ẹ má mú àrùn kọ́lẹ́rà wá o kó má bà wá ṣẹlẹ̀ la ṣe ń fi gbogbo àsìkò yìí la fi ń rọ̀ yín wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣe jẹ́jẹ́ o nípa ti àrùn àrùn kọ́lẹ́rà àìsàn tí ò gbóògùn kò ní ṣe wá láṣẹ ọba mi aláwùrà bí o òun ni ọ̀rọ̀ tí àwọn àjọ tó ń rí sí ètò ìlera lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń pè tọ̀tàn báyìí fún gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn lórílẹ̀‐èdè nàìjíríà àrùn kọ́lẹ́rà ó máa ń ta o ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣọ́ra yín lọ́wọ́ àrùn yìí ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ inú ìwé ìròyìn bo ni mo ti rí tí mo kà tán ìwé ìròyìn pọ̀n tẹ́ bá dénú ìwé ìròyìn dédé Sunday Post àwọn gan kà á eléyìí tí mo wá fẹ́ kà nínú ìwé ìròyìn Independent kódà ìwé ìròyìn Daily Post wọ́n gbé ìròyìn tí mo fẹ́ kà yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ẹ bọ́ síbí o ẹ wá gbọ́ eléyìí ó tún yà láàárọ̀ ọ̀tọ̀ o ẹgbẹ́ gbòógì ní ilẹ̀ Yorùbá tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lẹ́nu dáadáa ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni wọ́n mà ti gbóríyìn fún àwọn gómìnà láti apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà látàrí bí wọ́n ṣe ń kọ orin yorùbá nation báyìí báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ iṣẹ́ wà fúnlẹ̀ wá ẹ̀dẹ̀rán ẹ parí ẹ̀ lápọ̀dọ̀ tiyín èmi ò lẹ́kùn orin dáadáa lápọ̀dọ̀ tèmi orin yìí tí àwọn gómìnà ń kọ yìí ni àwọn ẹgbẹ́ afẹ́nifẹ́re ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n gbóríyìn fún àwọn gómìnà ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ẹ wò ó àwọn gómìnà yìí wọ́n mọ ìtumọ̀ ọmọ ilẹ̀ yorùbá wọ́n mọ pàtàkì orin orílẹ̀-èdè yorùbá ni wọ́n ṣe ń kọ́ ọ́n ṣé wọ́n rí ti orílẹ̀-èdè yorùbá ṣé wọ́n rí ti orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ṣe tún ṣe ṣé wọ́n rí ní ìkalẹ̀ kí wọ́n tó yan eléyìí láàyò ni wọ́n eléyìí ló jẹ́ kí àwọn gbóṣùbà káre fún àwọn gómìnà yìí ní ìpínlẹ̀ gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ afẹ́nifẹ́re tí wọ́n fi léde láti ọwọ́ ẹni tí ń ṣe akọ̀wé ìp ètò ìpolongo wọn ìyẹn Jàre Àjàyí òun ló sọ ọ́ di mímọ̀ wípé àwọn ti rí àwọn gómìnà yìí wọ́n ti mọ àwọn nǹkan tó ṣe pàtàkì lásìkò yìí ní ilẹ̀ Yorùbá wọ́n sì ti ń jẹ́ lẹ́nu níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kan orin ilẹ̀ Yorùbá láti rí pé ìwà ìṣọ̀kan àti ìdí tí e, orílẹ̀-èdè Yorùbá ní láti wà ní ìkàlẹ̀ wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń tẹ̀síwájú láti máa kọrin yìí kó kódà wọ́n tún kí ẹni tí ń ṣe eh, alága fún àwọn gómìnà ní apá ìwọ̀ oòrùn wọ́n kí ikú oríire látàrí bó ṣe dé ipò títun yìí ìyẹn gómìnà babájídé sanwó-olú papa Fáṣọrántì olórí ẹgbẹ́ afẹ́nifẹ́re àwọn lọ́kí wọn pé ìgbésẹ̀ yìí ó dára látìgbà tí àkẹ́tì gómìnà rotimi akérèdọ́lù ti kúrò nínú eh, ẹgbẹ́ náà èyí tó jẹ́ kí eh, ó di ẹni tó ti kú báyìí látàrí pé àrùn kan nìkan ló ṣe é tó mú lọ sí ọ̀run àrèmábọ̀ àtìgbà náà ni ipò alága fún àwọn gómìnà ní gúúsù ìwọ̀ oòrùn ó ti ṣòfò wọ́n ti wá sọ di mímọ̀ pé báyìí wọ́n ti kọrin ìyìn fún àwọn gómìnà gómìnà ní apá gúúsù ìwọ̀ oòrùn ní pé a gbé fún yín o orin orílẹ̀-èdè yorùbá tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní kọ báyìí ó ti ní ìtumọ̀ ó ti ní àpẹẹrẹ rere nípa ti ilẹ̀ yorùbá àti orílẹ̀-èdè yorùbá ẹ jẹ́ kí n kúrò ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ síbi tí ìròyìn kàn báyìí inú ìwé ìròyìn tí mo fẹ́ mú wá fún yín yìí kódà ìròyìn yìí gbogbo àwọn oníròyìn ni wọ́n gbé láàárọ̀ yìí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan òun ló máa wáyé níbo gangan ló ti ṣẹlẹ̀ ìlú èkó ni ó ní ìpínlẹ̀ èkó ni ìròyìn náà ti ṣe bẹ́ẹ̀ ló ti ṣẹ̀ wá ẹ wò ó ànírìn lọ́jọ́ tẹ́bi bá ń pọ̀ náà ẹ láṣọba mi aláwùràbí ohun tá a máa jẹ là wá kiri àní pàdé ohun tó máa jẹ wá wọ́n ní ó kéré tán ènìyàn tí wọ́n jẹ́ èrò ọkọ̀ mọ́kàndínlógún ni wọ́n ti fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ èyí tí ó wáyé lánàá láàrin ọkọ̀ BRT àti ọkọ̀ dánfó kan ẹrántí ọkọ̀ dánfó wọn ní àgbègbè Kétu ní àgbègbè Ọjọ́ta ìpínlẹ̀ Èkó òun ló ti wáyé lánàá eléyìí ló jẹ́ kí àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìpè pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó lásìmọ̀ ni wọ́n tètè yọjú sí ibi ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ fún yín ní agbègbè ọjọ́ta ní nǹkan bíi aago méjìlá ọ̀sán lásìkò tí òjò ńlá alágbára kan tí ó ń lò tó ń rọ̀ wọ́n ní ọkọ̀ BRT tó ní pléètì nọ́mbà ìyẹn àmì ìdánimọ̀ wọ́n fi léde òun ló ṣe bẹ́ẹ̀ tó ń kó àwọn èèyàn tó ń kó àwọn kọ̀ńténà kan àti àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú èèyàn ló lọ lọ àwọn àti ọkọ̀ dáfó eighteen seaters ni wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n kọlu ara wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wọn ni àwọn èèyàn wọn ti sọ ẹni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ṣùgbọ́n wọ́n lè fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn tó ṣe bẹ́ẹ̀ wọ́n tí wọ́n pọ̀ tí iye wọn tó nineteen ni wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà ẹ wò ó ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí àjọ làsẹ́mà ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ olúfẹ́mi ọ̀kẹ́ ọ̀sányìntolú ọ̀sányìntolú òun ló sọ bẹ́ẹ̀ ló rọ àwọn ènìyàn ní ìpínlẹ̀ èkó wípé ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹlẹ̀ yìí ẹ wò ó ẹ jẹ́ ká fi ṣe àríkọ́ngbọ́ gẹ́gẹ́ bí ó ti ṣe ṣẹlẹ̀ tí gbogbo àwọn èèyàn sì ti rí mo ṣe ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ kí n kúrò ń bẹ́ẹ̀ ẹ wò ó eléyìí ló tún wáyé o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ẹ jẹ́ ká gbé òṣùbà káre fún àwọn àjọ aṣọ́bodè kọ́sítọ́ọ̀mù ti orílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà o ǹjẹ́ jẹ́ mọ̀ wípé oògùn olóró tí wọ́n ń kó bọ̀ láti orílẹ̀-èdè Canada India tí iye rẹ̀ tó four billion naira ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti ṣe àrọ́wọ́tò rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde pé láàrin oṣù You kan hmm. kì máa ṣe kéré míì la ṣe gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí àjọ aṣọ́bodè custom ti orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé ẹ wò ó bí ẹnikẹ́ni ò bá yìn wá àbá náà ṣe bẹ́ẹ̀ àyìnra wa ẹni tí ń ṣe adarí wọn adéwálé adéníyè òun ló sọ eléyìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú èkó lánàá níbẹ̀ ló ti ṣàlàyé wípé àwọn egbògi olóró bíi cannabis tí iye wọn pọ̀ tí kìlógíráàmù wọn tó tó one thousand seventy two kìlógíráàmù táwọn èèyàn kan kọ́ bọ̀ láti orílẹ̀-èdè Canada ní oṣù tó kọjá ni àwọn gbà lọ́wọ́ wọn tí àwọn sì ti fi ọwọ́ òfin gbégbó wọn ní kò tán síbẹ̀ o kódà àwọn tún rí àwọn dúrọ́ọ̀mù oníke ńláńlá tó jẹ́ pé kìkìdá nǹkan tó kó síbẹ̀ cannabis egbògi olóró ni wọ́n kó síbẹ̀ bìbà eléyìí ni wọ́n ń gbé bọ̀ láti orílẹ̀-èdè India wọn nígbà táwọn ṣírò owó rẹ̀ ó tó three point two billion naira ni àwọn ṣe kíni ni àwọn ṣẹ sí nígbà tí àwọn ni wọ́n fẹ́ máa lọ ni wọ́n fẹ́ máa lápálá wọ orílẹ̀-èdè nàìjíríà àwọn kò sì ní fi irú ààyè náà sílẹ̀ fún àwọn tí wọ́n lọ́wọ́ tí gbogbo àwọn ìwà yìí ní orílẹ̀-èdè nàìjíríà ẹ wò ẹ jẹ́ kí n máa fi eléyìí káàdì rẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe sọ ọ́ di mímọ̀ ẹ wò ohun tó burú òun ni kí mọ̀jìsín kó tójú ìyá rẹ̀ rí ọ̀run alákeje ìpínlẹ̀ Ògùn lélẹ́yìí ti ṣẹlẹ̀ ó wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá arákùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Francis Danjuma ẹni ọdún méjìlélọ́gbọ̀n ọmọ ẹnìkan ọmọ ẹ̀ bàbá rẹ̀ gangan sóyè yín bẹ̀yẹn bàbá rẹ̀ gangan jẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọn nígbà tí wọ́n máa rí inú odò Ògùn ni arákùnrin yìí lórí ìwọlẹ̀ sí o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wọn ní Francis Danjuma yìí òun ló ń gbé agbègbè ìṣẹ̀rẹ̀ ọlọ́fin níbẹ̀ ni ó ti fi ilé rẹ̀ sílẹ̀ ní nǹkan bíi aago méjì ọ̀sán lọ́jọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe ìsàmì sí ìṣèjọba àwarawa June twelve wọn ni ló bá lọ ṣe bẹ́ẹ̀ ló bá lọ wẹ̀ nínú odò ògùn yìí ẹ̀wọ̀ àárín mi ò gbọ́rú eléyìí o ń nínú odò wọn látìgbà náà òun ni wọ́n ti ń wá káàkiri ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe wá sọ di mímọ̀ wọ́n ní arákùnrin yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti wá ṣe ṣàwárí òkú rẹ̀ ní ibi tí ó ṣe bẹ́ẹ̀ níbi tí ó wú gèlè tèsí gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ ni pé ìgbìyànjú sì ń lọ nígbà tí wọ́n kọ́kọ́ fẹ́ rí wọ́n ní ìgbìyànjú ń lọ ní wọ́n ní à ń gbọ́ ṣùgbọ́n ní báyìí ìgbìyànjú ti ṣe bẹ́ẹ̀ ló ti wá sí ìdánudúró gẹ́gẹ́ bí wọ́n ṣe rí òkú arákùnrin yìí nínú odò Ògùn ẹ wo ìròyìn yẹn kò dùn mọ́ mi nínú ṣùgbọ́n torí iṣẹ́ èyí tí mo gbà ló jẹ́ kí n tètè mú wá sí etí ìgbọ̀nyín ó yẹ ẹ jẹ́ kí n máa fi yẹn ṣe yẹn lọ ẹ rántí arábìnrin kékeré kan tí àwọn èèyàn ń gbé fọ́nrán rẹ̀ káàkiri wípé arábìnrin kan ó ti igi ìdáná bojú ara rẹ̀ tí ó jẹ́ pé ìròyìn yẹn làwọn èèyàn ń gbé kiri báyìí ǹjẹ́ mọ̀ pé àjọ àjọ tó ń rí sí ìtọ́jú àwọn ọmọ èèyàn lórí ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti sọ di mímọ̀ fún àwọn èèyàn wípé gbogbo fọ́nrán ọmọ yìí tẹ̀ ń gbé káàkiri ẹ dákun ẹ dábọ̀ ẹ fi òpin sí i àti gbà láti tọ́ ọmọ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìròyìn náà léde tèmi náà sì fi ojú gánni rẹ̀ ní àná òde yìí mo kàn ní kí n tètè mú wá sí etí ìgbọ̀nyìn náà ní gbogbo ẹ̀yin tẹ̀ ń gbé káàkiri àti mọ ohun tó ṣẹlẹ̀ sí àti gbé ìgbésẹ̀ ẹ jẹ́ kí gbogbo wẹ̀ kó re odò kó lọ ṣe kí ni kó lọ wọ omi àti ṣetán láti tọ́jú ọmọ náà débi tí ó lápẹ̀rẹ̀ gbogbo eléyìí òun ni àwọn ìròyìn tí a ti mú wá sí etí ìgbọ̀nyín láàárọ̀ yìí ó yá ẹ jẹ́ kí a máa lọ fún ti àárọ̀ òní lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹ má gbàgbé ẹ ń béèrè lọ́wọ́ mi ń pé ta ni alálàyé wa láàárọ̀ yìí ẹ wọ̀ tún ẹ wò sí ẹ rárá láyé bíi ẹ̀yin gangan ni alálàyé wa láàárọ̀ yìí mú wọn ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye lẹ̀ ń jókòó pẹ̀lú wa lórí ètò ojúmọ́ aláyọ̀ tẹ̀ ń bá wa wò lóòrèkóòrè ọpọlọ yín ò ní jọba láṣọba mi aláwùrábí èwo nínú àwọn ìròyìn wa lẹ́fẹ́ bá wa dá sí láàárọ̀ yìí ẹ fi sábẹ́ comment section wa káwa náà láǹfààní láti mú ojútó kalẹ̀ rí wípé lótìtọ́ àti lódodo ẹ̀ ń bá wa lọ lórí ètò ojúmọ́ aláyọ̀ láṣọba mi aláwùrábí ìbáṣepọ̀ ìwòsàn tí ẹ ní sí wa kò ní dòbú lágbára ọlọ́run ó yá ọdún ní mímì kì í ṣàìmọ̀ fọlọ́kọ àfin tẹ̀lé onílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ tèmi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ lọ́rùn ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa o Facebook gbàgede ìmọ̀ òwe tàláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede twenty two lórí YouTube bàbá gbàgede gé ìmọ̀ọ́lá jẹ́ lórí youtube ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìrìn wa àti àwọn ètò wa lọ́lọ́pọ̀ ọ̀jọ̀kan bí a bá ṣe múlẹ̀ bákan náà lórí ẹ̀rọ ayélujára tiktok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí tiktok a kú pọ̀pọ̀ ṣìṣì ọdún iléyá ẹ̀mí wa a ṣe púpọ̀ rẹ̀ lókè èrùpẹ̀ lọ́la ànábíwá muhammad sallallahu alayhi wa sallam àwa làwọn máa ṣe nǹkan nǹkan ò ní ṣe wá ọ nǹkan rẹ làwọn máa ṣe nǹkan burúkú ò ní ṣe wá láṣọ àbàmì aláwòrán mi ilé o ilé kàlùtì.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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.